sórí abala campus gist níbi tí a ti máa ń mú wá sójú amóhùnmáwòrán yín àti sí etí gbọ̀n yín bó ṣe ń lọ bó ṣe ń ṣẹlẹ̀ bó ṣe ń happen káàkiri campuses wa lórílẹ̀‐èdè nàìjíríà orí abala yìí láti máa ń sọ fún yín gbogbo àwọn ìwà tó máa ń ṣẹlẹ̀ nínú gbogbo campuses wa ní nàìjíríà yálà láàrin lecturer ni o tàbí láàrin Students, yálà níbi tí wọ́n ń gbé ni tàbí láàrin ẹgbẹ́ wọn orí abala yìí láti máa ń sọ fún yín gbogbo àwọn ìwà tí wọ́n bá ń wù Abdul Olúwatóyìn ní orúkọ ti tèmi ṣé wàá rí i ní ọ̀sẹ̀ yìí lórí Campus Gist ah ẹ máa wò pé ẹ Tóyìn ti ti dé kí ló fẹ́ sọ hmm, alámọ̀ràn náà ni ah ṣe rí nǹkan tí mo mú wá fún yín lọ́sẹ̀ yìí ó kọjá àmọ̀ràn ó kọjá ìṣítí nǹkan tí ẹ fẹ́ gbọ́ gangan gan ni nǹkan tí ẹ ti ń dúró dè láti ọjọ́ tó ti pẹ́ńpẹ́ àá ìjọ́ wo gan ni Tóyìn máa sọ̀rọ̀ lórí nǹkan yìí gan ìjọ́ wo gan ni Tóyìn máa jẹ́ ká rẹ́rìn ìjọ́ gan ni Tóyìn tó máa tú wa ní ara ìjọ́ gan ló máa jẹ́ kínú wa dùn lórí abala yìí ṣe rí yìí gangan ni kì í ṣọ̀la ṣe lórí campus gist lọ́sẹ̀ yìí ohun tí mo ní fún yín òun náà ni hmm, ìwọ̀ntúnwọ̀nsì ẹ máa máa wò ó pé Tóyìn èwo tún ní ìwọ̀ntúnwọ̀nsì ó dẹ̀ sọ pé ó fẹ́ mú wa lára yá ẹ wò ó nǹkan tẹ́ fẹ́ gbọ́ ni nǹkan tó máa dá yín lára yá ni kí ni nǹkan tí mo fẹ́ sọ lórí ìwọ̀ntúnwọ̀nsì òun náà ni hmm, àwọn patí lílọ wa àsìdè hot gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ gbogbo ẹ̀yin students ní school hmm, orí yín wà ń bẹ máa wọ pé àtúnyìn ah, orí ẹ̀ wà ń bẹ lẹ́nì lóòótọ́ orí mi wà ń bẹ lẹ́nì ṣùgbọ́n bí ẹ ṣe máa máa wo àwọn ọ̀wà yẹ bí ẹ ṣe máa máa já àwọn ìjáde yẹ òun ni mo fẹ́ ja yín sí lẹ́nì ní ìwọ̀ntúnwọ̀nsì ni ṣẹ́rí lórí abala yìí lọ́sẹ̀ yìí ìwọ̀ntúnwọ̀nsì òun ni kí ẹ jẹ́ ká fi gbogbo nǹkan tí a bá ń ṣe òun ni kí ẹ jẹ́ kí a fi ṣe kí ni mo dẹ̀ fẹ́ ṣàlàyé lórí ẹ̀ lọ́sẹ̀ yìí òun náà ni wípé tí a bá lọ sí patí hmm, mi wà nínú àwọn tó máa ń discourage pé ah students ẹ gbọ́dọ̀ ṣe fàájì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ àwọn olóyìnbó máa ní works without play makes Jack sekini a dull boy gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ni ojoojúmọ́ náà kọ́ ni read read read read read read àti wípé tẹ bá ń fi gbogbo ayé read náà tẹ bá a ṣe tán school táwọn ẹgbẹ́ yín níta tó bá ń sọ̀rọ̀ tàbí àwọn tẹjọ kàwé tẹjọ ṣe tán ní school tó bá wá sọ̀rọ̀ tó bá ní ah back then when I was in school nígbà tí mo wà ní school ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ ah mo jayé kan mo lọ síbì kan mo ṣe àwọn nǹkan kan tó jẹ́ pé ah tí mo b bá ń sọ jọ kí ni wọ́n máa sọ ìwọ́n máa ń pé à ṣé wọ́n jà ẹ́ ni èmi kàn ń mi ò lọ sẹ́niwẹ̀ no ó máa boring irú àwọn gist yẹ ẹ nílé ẹ nílé jọ flow ṣùgbọ́n ká lè jọ flow ẹ̀yin náà máa ṣe kí ni ẹ máa já sí ẹ máa gbé ìlú ẹ máa wọ pé àá ṣé tí ẹnìkan ló sọ nígbà tẹ́mi gan wà ní school gbà yẹ à ó náwọn party kan tí mo máa ń lọ ó náwọn outing kan tí mo máa ń lọ tán ẹ pé mama must not hear ni daddy must not know at home ni ṣùgbọ́n mi wá sọ fún yín pé à kẹ wá sọ gbogbo school di party party party no gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ayé iṣẹ́ wà ayé kí ni ayé gbádùn náà dé wà nǹkan tí mò ń try láti sọ fún yín ni wípé tí a bá ṣe ń ṣiṣẹ́ bí a bá ṣe ń ṣe timetable school wa Bi a bá ṣe ń ṣe timetable ati kawe wa ẹ jẹ́ ká máa ṣe timetable kini. ni ká ṣe timetable ìjáde náà. No kì í ṣe ìtẹ̀ máa jáde tó ẹ pé hmm, mi ìbá gbogbo ẹ̀yin jáde jáde tó ẹ pé tẹ bá ti jáde lọ bí orí tó ń sangi ẹ ní bojú ẹ̀yìn mọ́ mi ìfọwọ́ sí yẹ irú àwọn jáde yẹ kọ́ ni mò ń sọ àwọn jáde ọmọ olúwàbí ni mò ń sọ bí kẹ lọ sí pasins kẹ mọ̀ pé à gẹ́gẹ́ bí ọmọ olúwàbí ìrọ̀lẹ́ tí ń rọ̀ o kójú tó ṣe fírí ó ti tó kí n bọ́ sọ́nà kí n máa lọ irú àwọn jáde yẹn ni mò ń sọ àti wípé gbogbo ẹ̀yin tẹ bá wọn pé à tẹ bá dé pati ó náwọn drinks kan tẹ máa mu ẹ jẹ́ ká máa mọ kíni ká máa mọ gauge wa nítorí pé kíni ká má bàa máa misbehave ní patí kó má di pé hmm, orí ló máa fi rù wá wálé àti wípé fún ẹ̀yin obìnrin hmm, tá a bá ń jáde lọ sí pàtí ẹjọ́ ẹ jẹ́ ká máa mọ irú àwọn tó invite wa wá sí pàtí kí a dẹ̀ máa mọ irú àwọn tí a fẹ́ tẹ̀lé jáde in case tẹ́ ẹ bá lọ mọ̀ wọ́n hmm, it is well advisable ní àmọ̀ràn ti tèmi pé tẹ́ bá ń jáde ẹjọ́ especially ẹ̀yin obìnrin ayé gbẹgẹ́ ló máa ń sọ ẹ jẹ́ ká máa fi notice sílẹ̀. Si wípé à mò ń lọ síbi báyìí o ìgbà báyìí ni màá jáde ẹni báyìí ni mò ń tẹ̀lé jáde ẹ jẹ́ kó máa mọ̀ ó ṣe pàtàkì gan gbogbo àwọn nǹkan tí a kì í fi sí àkíyèsí ni tá bá ń jáde tó ń pé at the end of the day ọlọ́run má jẹ́ àrí nǹkan tí ò dà tí nǹkan bá ṣẹlẹ̀ sí kò wá ní citruses ẹ jọ nítorí ọlọ́run tí ẹ bá ń jáde as students tell your friends let them know where you are going to ẹ má máa ṣe pé even tó bá jọkùnrin gan ló ń gbé ń jáde tell somebody kò sí bí èèyàn ṣe máa burú títí náà ó máa kan ẹnìkan kùn there should be somebody tí ẹ lè jọ share idea tí ẹ lè sọ bó ṣe ń lọ fún gbogbo life yín tí ẹ lè sọ fún call the person pick your phone ah babe wo mo sáré fẹ́ jáde mo sáré fẹ́ débì kan mo sáré fẹ́ ṣe nǹkan àti wípé gbogbo ẹ̀yin tẹ́ bá ń lọ patí tẹ́ ti máa rùn pé ọkùnrin nìkan ló lè gbé yín jáde ẹ ṣe kí ni ẹ erase notion yẹn it is very very wrong láàrin ara yín gẹ́gẹ́ bí obìnrin as ladies even as guys gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wà ẹ máa wọ́n pé àníjọ́kọ̀ yẹ kó máa pera yín ah ah guy what's up na baby kí ló ṣẹlẹ̀ náà ẹ jẹ́ organize ara wa na káwa gan ṣe kíni ká ṣe fàájì nínú yàrá wa even tẹ́ bá fẹ́ ṣe nínú yàrá ẹ kàn lè lọ book ibi kan òkè kakọ̀ ní nice time láàrin ara wa ká ṣayé ká jẹ anything ká mú anything ṣùgbọ́n kì í ṣe bíi kẹwàá gbàgbé pé à ẹ gbọ́dọ̀ délé o kì í ṣe bí kọ́ wa fi orí gbé yín lọ́lé kì í ṣe bí ni mò ń sọ nǹkan tí mo wá ń try láti sọ fún yín in essence òun ni wípé bí ẹ bá ṣe wà ń school kí ẹ máa ṣe kí ni kí ẹ máa try láti máa mú ìjáde díẹ̀ díẹ̀ ṣùgbọ́n tí bá wò pé à gbogbo àwọn ìjáde tí mò ń sọ yìí ẹ mọ̀ pé kò kí ń kan àwọn ẹlòmíì àwọn ìjáde kan wà tán pé ọ̀tọ̀ ni bí àwọn ìjáde sátọ̀dé sátọ̀dé àwọn wà ń bẹ̀ àwọn kan wà fún yẹn dáadáa they are not after your birthday your dinner party mm-mm, bí kò ya gèlè ó wà òkè o kẹ máa jáde kẹ máa ya gèlè àmọ́ ìgbà míì náà máa ń wà ó dáa kí a máa lo advantage àwọn ìjáde yẹn kì í ṣe pé kakọ̀ máa jáde lásán tẹ́ bá sì dé pàtí ẹ fojú wo floor kẹ́ wo bó ṣe ń lọ kẹ́ wo pé ah kí ni mo lè achieve nínú pàtí ah, ah èèyàn kan ló ṣà organize kìnìún yẹ kí mi náà lè ṣe come up with something tó bá dáàrin àwọn ọ̀rẹ́ ẹ sọ fún ọ̀rẹ́ ẹ kan ah babe tó bá ṣe fẹ́ ṣe pàtí lọ́la try kó pè mí èmi gangan ni mo máa organize pàtí yìí fún ẹ before you know it kẹ́ tó mọ̀ if it's successful tẹ́lòmínà bá fẹ́ ṣáwọn pé ah tí wàá ló ṣe pàtí jọ yẹn pé pé pé ó máa bẹ organize ó máa wà okay iye tó mọ̀ ó wà ń bẹ̀ yẹn ó máa dín ńlá àwọn tó fẹ́ ṣe real party bí ó wà ń bẹ̀ tó like láti máa lọ yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ní pé wọ́n á máa organize as an organizer kò ní possible kó organize kò ṣe gbogbo everything kò máa lọ party wọn náà máa ya gèlè ńjọ ẹ so do things with what with benefit kẹ ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì ní nǹkan tẹ máa ṣe tó yẹ pé táwọn èèyàn kan bá rí yín later wọn á ní no this guy is doing this thing but ó fi orí pípé sí i nǹkan tí mò ń try láti advice wa pé ká máa ṣe kíni ká máa ṣe nìyẹn ẹ̀yin ọmọ mi ẹ wò ó lọ́sẹ̀ yìí à hmm, lọ́sẹ̀ yìí mo rè pé ẹ ẹ ń try láti pọ́pọ̀ pẹ̀lú mi pé àà ti wà orí ẹ̀ wà mélé ni mo mọ̀ pé kọ̀tẹ́ màmá rò nìyẹn lóòótọ́ èmi náà kì í ṣe saint nàgbà tẹ́mi náà wà ń sùn kí ló ń ṣe yín lóòótọ́ mò ń kàwé kí n má parọ́ i'm the serious type tí àbí ìbọn gan mọ̀ pé mo serious gan ní school but bọ́ọ̀tì yẹn gbọ́dọ̀ wà ń bẹ ayé fàájì ó máa ń wà ó máa ń wà mo dẹ̀ máa ń fi orí pípé ṣe kí ni mo máa ń fi orí pípé ṣe mo máa ń fi tọmọ olúwàbí sí pé ó ti tó táìmù wọn gbọ́dọ̀ bá mi ní ibi báyìí báyìí lákòókò báyìí báyìí o àpọ́nlé ni kí ni ni ara máa ń fẹ́ ẹ wọ tèmi nílẹ̀ mo rò pé ẹ̀jẹ̀ gbáládùn <clears throat> àwọn ìwà tí mo mú wá fún ilé ni pé àbẹ ṣe gbọ́dọ̀ máa ṣe tẹ́ bá fẹ́ lọ pàtí ní steps tẹ́ gbọ́dọ̀ máa gbé ní ìwé ìwé náà kọ́ ni gbogbo ẹ máa wò pé torí pé Tóyìn ti sàn pé à ẹ máa lọ pàtí kẹ́ wá sọ di every week party no no no no no no mi ì sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń kàwé kẹ́ máa jẹ̀gbádùn bẹ́ẹ̀ ṣe ń kàwé kẹ́ máa ẹ̀ balance ẹ̀ up kó má dàbí pé you just be you know ẹ má jẹ́ kí n sọ̀dà kejì ẹ wò mí ní ríjì báyìí lọ lọ́sẹ̀ yìí lórí abala campus gist ẹ wò ó tẹ bá fẹ́ kàn sí mi bóyá ẹ̀rù pé àti wáì mo ní event kan mo ní dinner kan mo ní seminar kan tí mo fẹ́ kó wá áńkọ̀ tí mo fẹ́ kó wá ṣe ẹ wò ẹ kàn sí wa at Orísun TV tẹ bá wò pé Tóyìn gangan fúnra rẹ̀ lẹ fẹ́ kàn sí èmi fúnra mi ẹ lè tẹ̀lé mi lórí Facebook Latifat Tóyìn ẹ lè tẹ̀lé mi lórí Instagram ty underscore classic tẹ bá wá wò ẹ especially fún àwọn fans mi tí wọ́n ti ń complain pé Tóyìn akọ̀ máa ń fọ́lọ̀ ẹ ní chat kọ́lá need we need to call you I need láti pè é ká bẹ́ẹ̀ sọ̀rọ̀ bó ṣe ń lọ ẹ lè pè mí sórí aago zero eight zero six one three one six one zero two zero eight zero six one three one six one zero two a ò ní rìn jù báyìí lọ Abdul Olúwatóyìn sí lórúkọ tèmi ètò ṣì ń lọ ẹ lọ bá mi pàdé Madiva fúnra rẹ̀ ire Ayọ. la ó fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀.